وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله حال المؤولين في الصفات ipò àwọn ẹni tí wọ́n máa ń yí àwọn ìròyìn ọlọ́run ọba padà nítorí wọ́n fi ròyìn ara rẹ̀ wọ́n máa ń yí padà. ẹ sì bá àwọn ni wọ́n mọ ọlọ́njọ́ lọ́lọ́ tí wọ́n fi ń ṣe àgbélé báyìí. أفاني فكل من أول في الصفات كذاته من غير ما إثبات فقد تعدى واستقال واجترى وخاض في بث بحر الهلاك وافترى ألم تر اختلاف أصحاب النظر فيه وحسن ما نحاه ذو الأثر فإنهم قد اقتدوا بالمصطفى وصحبه فاقتنع بهذا وكفى أباني فكل من أول في الصفات وبين تمايي ìtumọ̀ àwọn ìròyìn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa padà ẹ pé nítorí òun fi ròyìn ara rẹ̀ àwa ní kò tọ́ sí i. قل أأنتم أعلم أم الله sọ fún wọn pé sẹ́yìn lẹ́ẹ̀ máa ní àbí Allah ọ̀nbẹ nínú àwọn ìròyìn eléyìí tí ọlọ́wọ́ bẹ lẹ́dàá tó fi ròyìn ara rẹ̀ nínú Al-Qur'an àbánabi wa sallallahu alaihi wasallam fi ròyìn rẹ̀ nínú sunnah àwọn ìròyìn tó ṣe pé ó ṣeé ṣe kó kọ́ fi ara jọra wọn pẹ̀lú nǹkan kan tí rẹ̀ náà ń bẹ lára yẹn. tí Allah Rabbul Alamin tó bá fi yé wa kó ní ẹyinjú ó tún fi yé wa pípé olùgbọ́ lòun olùrí lòun. ó tún fi yé wa ipò ní ọwọ́ ó tún fi yé wa gẹ́gẹ́ bí wọ́n á nu súnà nábì rẹ̀ sallallahu alaihi wasallam ní ẹsẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí báyìí fi yé wa wípé gbogbo nǹkan tí ẹ bá gbọ́ tá a sọ kọ́ lọ́wọ́n bá ni. pípé olúwa ẹlẹ́dàá wa yóò wá lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmà pípé olúwa ẹlẹ́dàá wa máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́mà ilé ayé lóru ojoojúmọ́ nígbà tí bá ń ìdá kan mẹ́ta gbẹ̀yìn bí àwọn àròyìn tó ṣe wá bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa a máa bínú ó sì máa bínú sani tí bínú bá tọ́ sí báwọn àròyìn tó ṣe tọ́ka sí bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó máa ń tètè sáwọn ẹni tí ète bá tọ́ sí. Si àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àròyìn ẹ̀yin náà bá rí pé ẹnìkan nínú ọrùn tí à ń fi ròyìn ọwọ́ tó fi ròyìn ara rẹ̀ yìí ẹ̀ mọ̀ kó kọ́ lásán lọ́pàpọ̀ torí pé Allahu Rabbul Alamin laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dàbí rẹ̀ ńlọ́bọ̀ olùgbọ́ ńlọ́bọ̀ olùrí. ǹjẹ́ tí lẹ́yìn bá yé wa orúkọ pàdé kò túmọ̀ sí pé pàápàá nǹkan jọra wọn lára ẹ̀dá sẹ́dà á ń bọ̀ tìbọ̀ sí ẹlẹ́dà sẹ́dà tó dá tí wọ́n bá sọ fún wa wípé ọrùn rẹ bí ọrùn àgbámù ọdájú kó ní kálukú tí wọn bá wí fún yóò bínú yóò fa ìbínú yọ yóò dalẹ̀ torí pé kíni ẹgbọn tó sọ ni Ọlọ́run olúwa rẹ̀ bí ọrùn àgbámúrere nígbà sì a pé lóòótọ́ wọn náà àgbámúrere ṣùgbọ́n sí náà rí náà bí ọrùn àgbámúrere wa ni tiẹ̀ náà rí iná bíọ̀ ò ní fẹ́ gbọ́ ò sì ní fẹ́ gbà ẹnikẹ́ni ẹnu ẹbí ẹnu ọ̀ní à gbangba gbangba lẹ́nu ọ̀ní rì gbogbo alágbà pé ọ̀ní ó lẹ́nu ṣùgbọ́n kò sẹ́nìkan tí ó fẹ́ pé kẹ́nìkan fẹ́ nu ọ̀ní kó fẹ́ nu òun kó fi wé tọ̀ ní ọgbọ́ rẹ̀ wọ́n lọ́tà bí ọwọ́ èkúté ẹ́ èkúté àbí kí lọ wí ọwọ́ agbèmọ̀ sọwọ́ bí ọwọ́ ọ̀fọ́n ọ̀fọ́n àbáwò lọ́wọ́ tó dáa báyìí tó lọ́n dáadáa ọwọ́ akọ́ dàbí ọwọ́ ọ̀fọ́n omi nìkan lọ́wọ́ ọ̀dọ́wọ́ ọ̀fọ́n náà dáa ọlọ́ọ̀dọ́ náà dáa àmọ́ bí ọ̀fọ́n àtètè jẹ́ ọ̀dọ́wọ́ tiẹ̀ dá fún ọ béèyàn àtètè jẹ́ torí ẹ̀ ẹ máa sọ yìí pé ikùn rẹ ti ipa ti ipa bí ikùn erin á ikùn erin báwo. gbọ́dọ̀ gbogbo wà nínú mi tuntun tó fi sọ pé bí ikùn erin orúkọ papọ̀ kò pé kí pàápàá nǹkan papọ̀ láàrin ẹ̀dá sẹ̀dá báwo wá ni tí ọlọ́run ẹlẹ́dàá wa tó bá ròyìn ara rẹ̀ pẹ̀lú ròyìn kan. tí wọn máa wá ròyìn èèyàn náà pẹ̀lú nítorúkọ jọjọra wọn ó kọ lásán lọ jọra wọn orúkọ lásán lọ jọra wọn torí àwọn ahlùsùnà nítorí wọn bá fi ròyìn ara rẹ̀ wọn máa fi ròyìn torí àwa báwọn wá àti bí ìmọ̀ tó wa ọ̀pọ̀lọpọ̀ máa jánu nípa kí ni jẹ́ sùnà ń ò mọ̀ kankan nípa ẹ̀sìn ọlálùsúnà ni ọ tó ọ yẹ kó nímà nítorí pé alùsúnà tó máa ń sọ pé alùsúnà alùsúnà alùsúnà àwọn làwọn ẹni tó mú mà ní kókó wọn kì í fi agbárí lásán sí lọ gbogbo anything tí wọn bá ń ṣe wọn máa ń tọfà táwọn ti ṣe àwọn tí máa ń jẹ alùsúnà torí rẹ̀ lọ́dọ̀ alùsúnà wal jamaa wọn ní fa kullu man awwala fi sifati kẹ̀dẹ̀ẹ́tì ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn o kí wọ́n lọ́ọ́ mọ̀ wípé alukọ́wùlù tó síkà kàlùkọ́wùlù fi dáàd ẹ lọ́ọ́ mọ̀ wípé ọ̀rọ̀ nípa àròyìn ọlọ́wọ́ dàbí ẹbí ọ̀rọ̀ nípa pàápàá ọlọ́ọ̀ni lágbà pé kò sẹ́ni tó mọ bí pàápàá ọlọ́ọ̀ni ti ṣe rí talẹ́ni náà tó fẹ́ wá mọ pàápàá bí ròyìn rẹ̀ ti ṣe rí kò sí wàláhì. àmọ́ rí nítorí pé àrírí àmọ́ báwo ló ṣe rí pàápàá torí kọ̀ọ̀lá láfiwé kọ̀ọ̀lá láfijọ́ ẹnìkan ò sí rírí sábà kún ló mú ròyìn wá bá ọ torí ẹ Allahu Rabbul Alamin laysa kamithlihi shay'un laysa kamithlihi shay'un fi dhatihi wa laysa kamithlihi shay'un fi sifatihi. وليس كمثله شيء في أفعاله سبحانه وتعالى إن كان جون قاقر إن كان دابير نينو إروينر كسسنتو دابير نينو أوان سيرتي ماجي تريه قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد الرحمن هل تعلم له سميا سمنكا تتو بولون جو كوبي سمنكا تتو بولون ọba sorogún nínú àwọn àròyìn rẹ̀ bí kò sí wàláì tẹ́lẹ̀ ìbàjẹ́ bẹ́ẹ̀ àjẹkẹ gbogbo ẹni tí bá ń yí àwọn àròyìn Ọlọ́run ọba padà aláìmọ̀kan ni yé ike alukọ́wùlù fi sífẹ́ kàlùkọ́wùlù fi dáàtì nígbà tá a ti máa pàápàá bí pàápàá ọlọ́run ti ṣe rí báwo la ti fẹ́ máa pàápàá báwọn àròyìn rẹ̀ ti ṣe rí min ghayri ma ithbati níṣẹ́ nìkan yí àwọn àròyìn ọlọ́run ọba padà láìlẹ́rìí gbogbo ẹni tí máa ń yí ròyìn ọlọ́run padà tí ń tuma wọn padà ń yí padà ní láìlẹ́rìí eléyìí sì ṣẹ lórí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí pàtàkì jùlọ àwọn ẹni tán láwọn kí ó àsìkò gba tí wọ́n bá láwọn ń ṣe àlàyé alukurani fáwọn yìí àwọn ọgbọ́n kankan míì yé ju kí wọ́n kàn máa ṣe ìtumọ̀ wọ́n máa sọ túmọ̀ tí wọ́n ń kà lédè lárúbáwọn fáwọn èèyàn ní yorùbá ọ̀pọ̀ àìmọye àwọn àfáàtàn sì kọ tẹ̀síìr kalẹ̀ mọ awúwìlà ni wọn àwọn ẹni tí máa yí ròyìn ọlọ́run ọba padà ni wọn torí rẹ̀ táwọn náà bá ti kà làwọn kan túmọ̀ wọn ò dá nǹkan kan mọ̀ so wọn wá tara tẹ wọn sọ̀pọ̀lọpọ̀ náà di ẹni tí wọn máa Allahu Rabbul Alamin àyàfi pẹ̀lú ṣíṣe àwọn àròyìn rẹ̀ ní kọrínkọdì lápẹjúwe tẹ máa ń ka alukur'an tẹ máa ń ṣe tẹfsiri rẹ̀ fáwọn yẹn tẹ wá débi tọ́lọ́ ń sọ pé. وجاء ربك والملك صفا صفا tẹ̀bá ní tíra tẹ̀fsìrì kan yẹn lọ sí o torí pé majority àwọn tó kọ tẹ̀fsìrì yẹn wọ́n ṣe àlùsùn ẹ̀rí tí wọ́n sọ pé wàjáà wọ́n á gbé sí inú inú inú bracket amúrò wàjáà amúrò rọ́bìkà àbí ẹlòmíràn sọ pé wá já ọ̀rọ̀ bókà yóò gbé sínú bracket ayé amúrò yẹnni pé àṣẹ ọlọ́run bá dé kìí sọ ọlọ́run ló dé o ọlọ́run sọ pé òun dé àwọn sọ pàṣẹ rẹ̀ dé so irú eléyìí ni wọ́n kó sáwọn èèyàn lórí tabaraka alladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir àwọn sọ pé biyadihil mulk ayé bi qudratihi pé ògo rẹ ni agbára rẹ ni agbára rẹ ni ibi agbára rẹ níjọba wà ibi ògo rẹ níjọba wà ọlọ́run ti sọ pé ìbùkún fún ọlọ́run tó ṣe wípé ọwọ́ rẹ̀ ni gbogbo àkóso wà ọwọ́ rẹ̀ àwọn ọ̀fẹ́ sọ pé ọlọ́run lọ́wọ́ ìyẹn ni pé ntọ́lọ́run sọ ọ́n sí kò ṣe déédéé ní ẹ̀yìn òpónú wọn ní ìjọba sọpọ lọ́wọ́ gẹ́gẹ́ bó ti ṣe wí o á fi wí àwọn ẹ̀dá tó dànù torí àwọn ẹ̀dá ni wọn lọ́wọ́ Ọlọ́run sì sọ pé laysa kamithlihi shay'un ó kè tá ló wá fabricate kúránì ìbọlọ inú àkùránì kan náà láti ti rí ọlọ́wọ́ wọn sọ pé àfikà túmọ̀ rẹ̀ pẹ̀lú nǹkan tí ò lè bí kọnu kọhọ sílẹ̀ táàfin ní fọlọ́n wẹ́dà kúránì bí kúdírátì yìí.

nígbà tó bá ní kùdùrọ́tù hù lọ́wọ́ rẹ̀ báwo wá lẹ́sẹ̀ túmọ̀ ọ̀rọ̀ lọ́n وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ولا تتم بل يداه مبسوطتان أقول على مجيج ọlọ́run sọ pé ọwọ́ òun méjèèjì sísí ilẹ̀ lọ́wà yóò ń fi kó kẹ́fẹ́ yẹn ṣá òun ná bó ṣe wò sáwà túmọ̀ ọwọ́ rẹ̀ méjèèjì ságbára rẹ̀ méjì irú ọlọ́run wo ni tó yẹ pàgbára méjì péré lónìí àtọ́ba yẹ pàgbára méjì péré lónìí kò ní rí wa dá toró ti ẹkọ tán ti pẹ́ akramakumullah ní tí wọ́n ń sá fún náà ni wọ́n tún ṣubú sínú ẹ̀ wọ́n ń sá fáǹtì sọpọ lọ́wọ́ bá ní ntọ́lọ́ sọpọ ní kí wọ́n mọ̀ bá jẹ́ pé lójú ara àwọn àwọn òpònú yẹn àwọn fọlọ́hún wẹ̀dà ǹjẹ́ wọ́n á túmọ̀ ròyìn ọlọ́wọ́n bá sígbà tẹ sáko nídìí ìtumọ̀ rẹ̀ òdodo òun náà lẹ́tún padà lọ ṣubú sí torí nǹkan míì náà tẹ pé ìtumọ̀ àwọn ntọ́lọ́wọ́n bá fi tì sọ́dọ̀ ara rẹ̀ tẹ ní kò rí bẹ́ẹ̀ èèyàn náà nírú ẹ̀ rẹ̀ ni alùsùn náà máa ń sọ pé má kana jawaban lakum fi isbati ما أولتم إليه الصفات كان جوابا لنا في في إثبات الصفات التي فررتم منها إن تبجيتي لوري تكوتو تنتو àwọn àròyìn ọlọ òun náà ni ó jẹ èsì tiwa náà lórí fífẹsẹ̀ ńtọ́lọ̀ nítorí pé níta ẹsẹ àlọ òdì rẹ náà àtúndì pé èèyàn náà léwu ẹ ọtún àbí ọtún àṣírí yín tú tẹ́lẹ̀ ìbàjẹ́ báwọn ajẹ́ pé ìtọ́lọ̀ ń bá fi rin ilẹ̀ fúnra rẹ̀ agbọ́dọ̀ fi rin ilẹ̀ fún agbọ́dọ̀ kọ́ nípa ìròyìn ọlọ́run láti máa fi rin ilẹ̀ fọ́lọ̀ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ tọ́ faqad ta'adda gbogbo ẹni tí máa ń yí ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run bá padà fakọ tààdá ó ti táyé ẹnu àlà wàsítàpọ́ọ̀là ó ti ṣàgbére ó tayọ ẹnu àlọ́ ó ṣàgbére wàjẹtàrà ọláyàkáyà wàkọ́ọ̀bọ̀ fi báṣẹ̀rì lẹ́hẹ̀lẹ́kì wàfùtàrà ó sì ti ṣubú sínú òkun parun ó tún ti ń padù rọ́ọ̀ ìdúró ńlá gbogbo ìròyìn burúkú ìlọ́jọ́ táwọn èèyàn wọ̀nyẹn. ألم تر اختلاف أصحاب النظر سبعين ناري gbogbo àwọn afagbárí sọ̀rọ̀ tawhid èyí náà wò bọ́rọ̀ wọn ti takura wọn bẹ́ẹ̀ ni jahamiya wọn yàtọ̀ sí àwọn ẹni tó jẹ́ àwọn jahamiya wọ́n yàtọ̀ sí àwọn Mu'tazila àwọn Mu'tazila àwọn yàtọ̀ sí àwọn Maturidiyya Maturidiyya àwọn yàtọ̀ sí àwọn Asha'ira Asha'ira àwọn náà tún yàtọ̀ sí Kullabiyya àtúnwání Qadariyya àtúnwání Jabriyya gbogbo àwọn yàyàyàyà nínú sínani. Ya, ya, ya, ya, gbogbo wọn yàtọ̀ síra àwọn tí kálukú sọ yàtọ̀ síra àwọn because tẹ́ bá lè fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn tó ti ná alukur'ani àti sunna wa tẹ́ fẹ́ gbé lórí ọpọlọ lásán tẹ́ pa alukur'ani àti sunna ti wàhálà ẹ̀sìn nànà ẹ̀sìn nànà nítorí pé kò sẹ́ni tí ó gbà nínú wa ní ìsìn pọ́pọ́lọ ẹnìkan ó pé tòtò ambọ̀tìbọ̀tì yóò pé ju tiẹ̀ lọ ọpọlọ táwa láàmà fi ṣe òṣùwọ̀n àmọ́ tí gbogbo wa bá gbà pé alukur'an àti sunna ló sùn àní sílẹ̀ àní sọnù àwọn tí wọn kálukú pẹ̀lú ọpọlọ tiẹ̀ ni kálukú pẹ̀lú làákàyè rẹ̀ ni ọ̀rọ̀ wọn takora wọn ọ̀rọ̀ wọn jọra wọn jagbajagba rán darandaran wọn tó bá lọ ń katira ìsọkúsọ tó ń sọ kó tó ka ojú ewéwé kàtà orí ètò máa fọ fún sọkúsọ burúkú tí wọn ń sọ ọ̀rọ̀ àìpé orí tí wọn ń wí sọ náà ló fà á ló fi jẹ́ pé ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú ètò ọlọ́run fẹ́ ṣàánú nínú wa nígbà tó kú dẹ̀dẹ̀ tí ó kù ọ̀pọ̀lọpọ̀ túbá gẹ́gẹ́ bí Ar-Razi ó túbá Ash-Shirazi ó túbá Al-Ghazali náà túbá Shahrastani òun náà túbá gbogbo irú àwọn ulama ul ńláńlá Baqillani gbogbo irú wọn nígbà tí kú dé tán kálukú bẹ̀rẹ̀ sí ní kà pé wọlọ orí irú ìgbàgbọ́ ìyá mi ni ọpa mi sí o ìyá mi tó jẹ́ pé ntọ́lọ́mù bá ti wí ní máa gbàgbọ́ kò sí ntọ́kàn pẹ̀lú fanfa táwa ń bá káyé o subhanallah so nígbà tí ọgbà tuntun ọlágbára kí ló dé tó fi jẹ́ pé fàǹkọ́ láti tí wọ́n bá wí báyìí àwọn náà wí báyìí tí wọ́n bá wí báyìí àwọn náà wí báyìí fàǹkọ́ láti ní tí wọ́n bá kánú tí wọ́n fi kó láyé ikú wa fẹ́ẹ́ dé tí wọ́n á là tó agbọ́ pé túbà. So, gbogbo àwọn májèlé tí wọ́n fọ́n káyé ńkọ́ tí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ kí wọ́n tó lọ àbíkọ́ tí wọ́n bá ń sọ rubbish tó ń tan jargons tó ń tan káyé tí wọ́n wá dé lọ́jọ́ kan tó wá lọ túbá kí tútúbà rí o lè bá a pé gbogbo ránu gbogbo rí ibùtọ̀ tàn ká lọ́kànlẹ̀ ó fi yá àwọn èèyàn pé mo ti ṣìnà mo sì yín lọ́nà gbogbo èèyàn tí ọ̀rọ̀ yìí bá dọ́dọ̀ rẹ̀ kọ́gbà pé gbogbo ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo sọ mo ti kó jẹ èmi ò tún sọrú ma, mọ́ nígbà tí mo sì náà ni mo sọrú ẹ̀ tó o bá ṣe bẹ́ẹ̀ o ti tù bá kù torí ẹ̀ ló ti jẹ́ kó léwu kéèyàn jẹ́ kó rí ìsìnà lọ́wọ́ kó tún á lẹ́nu kó tún máa ṣàlàyé ìsìnà yẹn fáwọn èèyàn nítorí pé njọ́ tí wọ́n bá túbá á ó káwọn èèyàn náà bọ̀ ṣùgbọ́n tí máa gbogbo èèyàn mẹ́wàá tó sì lọ́nà ó èèyàn mẹ́ta ní tẹ̀lé ọjọ́ tó bá sọ pé bẹ̀mí rẹ̀ orí ń táwọn kù sí ní ń wọ́n dàbí ṣé òtọ́rí kọ́ ni tó ń titi muqaddam táwọn mùrídìí mùrídìí tí wọ́n ń gbọ́wọ́ lọ́wọ́ rẹ̀ mùrídìí ti lọ jantirẹrẹ mùrídà ti lọ rẹpẹtẹ àbáyé ọlọ́run wá fẹ́ ṣàánú rẹ̀ ó wá rí i pé gbogbo rádaràda làwọn ń ṣe játidàti lòún bá lé ayé òun dédìí rẹ̀ yìí ó sì gbọ́dọ̀ túba kó òun tó kú lọ́ba túba wọ́n á pé àwọn mùrídìí mùrídà síbi àpèjẹ kálukú bá dé má jẹun tán wọn yó ṣé ò bá ní nítorí ṣẹlẹ̀ ní ìsinmi pé mo fẹ́ẹ́ fi tó ilé tí pé èmi mà ti túbà àwọn òsè tọ̀rí kọ̀ mọ́ mo sì fẹ́ kẹ́yìn náà tú bá bẹ̀ kí gbogbo owó lè bá a sórí rẹ̀ sórí ibú làwọn ṣe báyìí tẹ́lẹ̀ à ṣé ìṣe pé àwọn ṣẹ́yẹ tọ́ ni wọ́n yọ sí bàbá yìí èyí sọ̀rọ̀ a ní ibi tá a wà ń gan ṣètọ́ ni jókòó sí wọ́n àwọn òbí là á lẹ́yìn tó náà ti tó tó náà ti gòkè àgbà tó di mọ̀kọ́dà lẹ́nìkan wàá fò sẹ́yìn ó ń tàka sórí. ẹ̀yin mùrídìí mi tó bá jẹ́ pé ẹ máa ń ṣe tèmi ẹ̀yin ẹ tẹ̀lé mi ẹ fi bàbá yìí lẹ̀ lónà ọba kó àwọn yẹn kan jáde eléyìí ló kó àwọn yẹn kan jáde eléyìí ló kó àwọn yẹn ó lè ṣe é kọ́ pé bàbá nìkan lórí ra rẹ̀ ọ̀fẹ́ dínà jẹ mọ́ wa bí pàtí wọ́n ti jẹ tó ti yó ọ̀wá sọ pé tọ̀rí kọ̀ dáa má bí àbí kí ni kí tiẹ̀ ní kí àwọn èèyàn mọ̀ máa rorí náà rí ìwọ tó yẹ kọ́ ọkọ́ wọn lọ́gbẹ́ wọ́n wàá fọ wá blọ́dì kú lórí ẹ̀ ètí máa sábà ṣẹlẹ̀ nù. tùrọ̀ dá kéèyàn ọmọ ti ṣìnà ó sì mọ́ pé èèyàn lọ sí ti ṣìnà kó tó mànà nítorí tí ọba ti ṣe bẹ́ẹ̀ ọ̀la yọ yọ lẹ́nu kí gbogbo ẹni tó sì lọ́nà ọ̀pọ̀lọpọ̀ wọn orí ìṣìnà làwọn kú o táwa lẹni tó gbé kọmíṣánná ìwọ náà ọ̀dàlẹ̀ kólé wọ́n ló kó bá àwọn ikú ẹ̀dá torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni báwọn èèyàn bá sí àwọn èèyàn lọ́nà yọkọ̀kọ́ pẹ́ kọ́gbọ̀ tó túbà ọ̀gá mi gan fẹ́ túbà àmọ́ yóò wú ọ̀tún yóò sí torí kí wọn bá kàfàrọ náà bí ara yìí ni ibi tá a kù sí ni bá ọlọ́run dákun má sí àwa lọ́nà torí ẹ̀ ó ní alam tara ikhtilafa ashabi an-nadari síbí wọn náà rí ìyapa tí ń bẹ láàrin àwọn ọlọ́pọlọ tán kọ́pọlọ bọnú tauhid bẹ́ẹ̀ ṣe ṣèyapa lóríṣiríṣiríṣi nípa ọ̀rọ̀ àwọn àròyìn ọlọ́run ọba bíi.

wọn á ní ròyìn allah fún wọn á ní sórí kò sí lókè àwọn ẹ̀dá tó dá kò sì sí nsàlẹ̀ àwọn ẹ̀dá tó dá kò sí lọ́tún àwọn ẹ̀dá tó dá kò sí ko àwọn ẹ̀dá tó dá kò sí wọn kò sí lẹ́yìn wọn torí laysa ibnu Sabuktikini bá ní à ara India ni ibnu Sabuktikini yẹn ó sì ń bẹnu àwọn olórí tọ́lọ̀ fi ṣe sábàbí àti tẹ̀sí Islam gidigidi ní ilẹ̀ Hind láyé jọ ló bá ní nígbà tí ò sí lókè tí ò sí ń sálẹ̀ kò sí lọ́tún kò sí lósì kò sí níwájú wa kò sí lẹ́yìn wa ọ̀rọ̀ yìí pọ̀ wàhálà tí pọ̀ ọba kúkú sọ léde kúkúrú pé kò sí ìròyìn rẹ̀ ni pé kò sí gbogbo àwọn tó jókòó bá ní ah, ètò yóò tún yé wa à ah, ọba ti sí níwájú tí ò sí lẹ́yìn kò sí lókè kò sí nsàlẹ̀ kò sí lọ́tún kò sí kí ni tí wọ́n rẹ̀ kò sí àbẹ́yìn ọ̀gá ẹ̀sẹ̀ àbíbò lẹ́sẹ̀ ròyìn tí ò sí tójú bá náà lọ kò síbi kankan ó lẹ́yìn kìíní jalajala rádaràdá ara wọn ọlọ́run bá àmọ́ sí ìwà abẹ. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون nà dé. anabi sallallahu alayhi wa sallam ń bi ẹrúbìnrin ti muawiya ibn al-hakam láti muawiya sí ń fọtí tó ti dọ̀ràn ẹ lórí rẹ̀ kó sì tàràn nítorí pé bá ti gbá ẹrú yín létí ẹ ti dáràn pé kẹ bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni kò wa káwọn owó bọ́gbọ́ lọ́n ibòmíì wọn lòun ló mú wa kó kánabi ọgbọ́n òwú sọ́gbọ́ lọ́n gbọ́ anabi wa fi pé ayé na mọ́ wọ́n ní fi sànà òkè gbogbo ẹ̀dá lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa wà wọ́n mẹ́n ẹ̀nà táwa lè mi wọ́n ní rasulullah ìránṣẹ́ ọlọ́ọ̀ni anabi ni àtẹ́kà fa ìnáha mọ́kùnmínà bọ́kàn ẹrú kúrò lọ́rùn rẹ̀ olùgbàgbọ́ òdodo nítorí òun fi dáhùn lọ́pọ̀lọpọ̀ alágbárí irọ́ sọ pé kò rí bẹ́ẹ̀ lónìí àwọn tá kéwkéwkéw tán gba gbogbo páálí irọ́ làwọn máa sọ pé rárá àìròyìn ọlọ́run pẹ̀lú pọ́wà lágbọ́n abì kan àfi ká sọ pé kò sí lókè kò sí ńlẹ̀ kò sí lọ́tún kò sí lọ́sì kò sí wájú kò sí lẹ́yìn orí rẹ̀ wọ́n sì máa fún àwọn ọmọ níwèé ẹ̀rí òfò tontori ẹ wòye apátọ bọ́ sáàrin àwọn alágbárí irọ́ tọkọ pọlọbọ náà rọ tọhíd bí ìyapa ti ṣe wà láàrin wọn nípa àwọn àròyìn Ọlọ́run ọ̀pọ̀ kọjá àbíkí àdúpẹ́ fọ́lọ́run. وحسن ما نحاه ذو الأثر ẹ sì wá ọ̀nà tí àwọn tí tẹ̀lé ọlọ́run sọ sọ ẹ wò bọ́nà ti nítorí pé àwọn tiwọn àwọn sọ pé ntọ́lọ́run ara rẹ̀ ẹnu ká sọ a sì máa gbogbo ara rẹ̀ ṣùgbọ́n báwo làwọn yẹn ti ṣe rí ó ṣókùnkùn sí wa àmọ́ sí ṣókùnkùn tí bí àwọn àròyìn ti ṣe rí nípa apá ṣókùnkùn sí wa kò pé ká má gbàgbọ́ kò pé ká má gbàgbọ́ nítorí pé mi ò mọ bí pápá nǹkan ṣe rí kò túmọ̀ sí pé kò sí nǹkan yẹn torí rẹ̀ ahlùsùnà àwọn máa ń ṣe tẹ̀fúwéèdù ilmul kayf báwo ni ìròyìn ti ṣe rí wọn máa fi tì sọ́dọ̀ Ọlọ́run walakin ilmu ma'na sifat wọ́n máa tọ́pọ̀ àmà ìmá kí ni túmọ̀ àwọn àròyìn ọlọ́run àmà. wa huwa as-sami'u al-basir àmà túmọ̀ as-sami' àmà túmọ̀ al-basir. wa huwa al-qahiru fawqa ibadihi àmà túmọ̀ al-qahir. gbogbo ohun tó lọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ àmà túmọ̀ rẹ̀ ṣùgbọ́n báwo ni kan náà ṣe rí ní pàápàá Allahu a'lam. gẹ́gẹ́ bí ìmáàmù wa Malik ó ti ṣe dá wọn lóhùn nígbà tí alárìkún dáyìn tó sọ pé arrahman ala al-arsh istawa kayfa istawa ó ní ìgbà tí allah sọ pé òun ní ọba àkẹ́ ọba àjọkẹ́ ayé tóun ṣe dọ́gba lókè àgọ́ ọlọ́run ẹ sọ fún imam malik báwo ló ṣe ṣe dọ́gba yẹn malik bá ní al-istiwa'u ghayru majhul ṣíṣe dọ́gba kìí ṣe ń tí àmàtúmà rẹ̀. wàlùkẹ́yìfọ̀ ghayru ma'qul báwo ló ṣe wá jókòó báwo ló ṣe ṣe dọ́gba lórí àgọ́ ọlá rẹ̀ ntí làákàyè ò lè mani báwo ló ṣe ṣe dọ́gba lórí àgọ́ ọlá rẹ̀ ntí làákàyè ò lè mani. wal imanu bihi wajib kó ṣe dọ́gba lókè àgọ́ ọlá rẹ̀ kó ṣe fi ròyìn ara ọ̀ràn àyàn ni o. والسؤال عن الكيف بدعة kama sebere báwo ló ṣe ṣe dọ́gba lórí àga ọlá rẹ̀ àdádálẹ̀ ni wàlẹ́m arọ̀kẹ́ ìlẹ̀mọ́ra àṣàwò èmi ò sì rí ọ léèyàn rè èèyàn bù ni ọ málìkù bá pàṣẹ pé kàn gbé e jáde àṣé kò burú èèyàn bá jọ́nra dáradá ó ń béèrè bú tí fífẹ́ bàtà àwọn ọmọlàkejì jẹ́ kápẹ́ kí wọ́n wọ́n jáde nítorí pé ká mú ẹ̀wà tó ti ń yọ kòkòrò kúrò láàrin ẹgbẹ̀rún tí nǹkan kan ò ṣe kọ́ má bàa má wọn náà ṣe kòkòrò màálẹ́kùn ní kan gbé jáde èèyàn bu lélẹ́yìí. akramakumullah bí allahu rabbul Alimi ó ń sọ̀rọ̀ àwọn ẹ̀dá náà àwa ń kódà bí ọ̀rọ̀ àwa tí Allahu dá lè má dá nítorí pé àwa ò lè sọrọ láì láhán á lè sọ̀rọ̀ láì létè bí ká ẹnu bá kú lẹ́nu á lè sọ̀rọ̀ eyín gan alára tó bá di kó kú lára èrìgì tọ́ka dànù ọ̀tọ̀ ní bọ́rọ̀ owó ti máa jáde àwọn àbùkátà gbogbo eléyìí láti sọ̀rọ̀ ẹni tí ò ní kàn tí o sí fòkù kan nínú rẹ̀ kò sí bó ṣe lè sọ̀rọ̀ ìwà Allah Rabbul Alamin má rò yí pé bí àwa ti ṣe ń sọ̀rọ̀ àti ń tàǹfẹ́ ń sọ̀rọ̀ àti bọ́rọ̀ ṣe ń jáde ṣe ń gbabi ṣe ń jáde jáde lọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ náà ni ti Allah torí nǹkan kan ọlọ́run bá bá nàbì musa sọ̀rọ̀ nípa apá àbánisọ̀rọ̀ bákan náà ọlọ́run ní yá musa inni istafaytuka ala nnasi bi risalati wa bi kalami iṣẹ́ tí mo fi rán mo fi sọ ọ́ lẹ́sà láàrin àwọn èèyàn ọ̀rọ̀ tí mo ń ń bá ọ sọ mo fi sọ ọ́ lẹ́sà láàrin àwọn èèyàn torí ẹ̀ ọlọ́run bá wa ọ̀rọ̀ rẹ̀ ti sọ kìí ṣe bíi tiwa o tí ń bùkátà hàn tí ń bùkátà ètè a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ga jù bẹ́ẹ̀ lọ. wa huwa as-sami'ul basir gbígbọ́ tiwa ọ̀rọ̀ là á máa gbọ́ ariwo lè wọnú etí wa ń bùkátà ètè káwọ tó gbọ́rọ̀ kò síbi tọ́lọ̀ ti sọ fún wa pé etí lòun gbà gbọ́rọ̀ torí rẹ̀ kò sì sọ fún wa pé òun ò létí. lọ́dọ̀ alùsùnà kálukú sẹ́nu rẹ̀ déédéé síbi àmọ́ afẹnu jágéètì àmọ́ pé ọlọ́run elétí gbáròyé ni ó elédùmarè ó èkéni jẹ́ elédùmarè gan ẹ̀yìn ọ̀ma náà ẹ̀yin yorùbá kíni jẹ́ elédùmarè elédù ọwọ́ àmàrè ẹtúmọ̀ <laughs> ẹ má wa pé aláwo tí ìsọkúsọ burúkú ni ẹ má bá wa pé Allah ní Elédùmarè má ìsọkúsọ burúkú ni ẹ má bá wa pé Allah ní Elédùwà ìsọkúsọ burúkú ni ìsọkúsọ burúkú ni àwọn orúkọ rẹ yé ó ti sọ fún wa ẹni tó bá wà yóò rí ó Allah ó ní Ar-Rahman ó ní Ar-Rahim ó ó ní almalik ó ní alqudus ó ní almuhaimin ó ní alaziz ó ní aljabbar ó ní alqahhar ó ní almutakabbir ó ní asamiya ó ní albasir subhanallah sọfún àní gbogbo lẹlẹdùnmarè ti wá wá nu gbogbo ìta wọ èwo Ah, yorùbá fẹ́ràn sọkúsọ àwọn gan ọmọ tó máa rẹ bá wọn bẹ́ẹ̀ bá ní yọgbẹ́gùn nìsín yọgbà kẹ̀kẹ́ kí ló lédùn máa rè kí ló dùn tó rè èdùà elédùà kí ló dùn tọ́wà irọ́ lásán eléyìí jẹ́ bó ti ṣe tẹ́jà rẹ̀ àwọn àjọ ọ̀dàkàmà náà tó máa bá wọn tọ́ elédùà ọgbà wá elédùn máa òní fi wá lẹ̀ ẹgbọ́n ẹ̀ ń kó kó sà ẹ̀ lẹ́ ń kó kó ọlọ́ọ̀. Ọdọwọwa wa o ọdọwọ wa ẹ má bàa wa pé Allah lórúkọ tí èsì tiẹ̀ ẹ sì gbọ́dọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú ròyìn tí èsì tiẹ̀ àdàgbà má tẹpa arúgbó ọjọ́ ọba tá a ti ti ti tá a rí gbé ṣubú ẹ gbọ́dọ̀ bá <laughs> yóò bá pẹ̀lú rubbish. wọn tún ní máa jọba lọ máa jọba lọ olúwa o láti máa jọba lọ olúwa nítorí pé a gbìyànjú ká ràn lóye àárín ràn lóye láti máa jọba lọjà rẹ ṣàìlà ìlọlọ gbogbo àwọn rọbìṣì lọ́sẹ̀ bí Allah ò náà nìyẹn àbí ẹ̀gbádùn nǹkan ṣe nǹkan lọ̀rọ̀ àwọn olódo táwọn kèfèrí bá wá ń ṣe bẹ́ẹ̀ kọ̀kọ́kọ́ yà wá lẹ́nu torí pé kèfèrí yẹn àwọn tí wọn àrùn ńlá ti gbé wọn dálẹ̀ wọn sì ní tárùn ńlá bá gbé ni dálẹ̀ ńkọ́ kéékèèké ó gòrí ẹni àwọn kéékèèké lélẹyìn ẹni nínú ìwọ àníjà mùsùlùmí táwọn náà máa bá wọn sọsọ kùsọ táwọn máa bá wọn sọ rádaràda àwọn ọ̀rọ̀ tí ò ní tí ò bá làákà ìmọ̀ wọn kàn jókòó wọn máa ronú yóò máa kó àwọn ọ̀rọ̀ òfò yóò máa kó yóò lọ ròyìn ọlọ wọn kì í ròyìn Ọlọ́run pẹ̀lú ntọpọlọ bá bí pẹ̀lú ntàfọpọlọ hùn. ó ti ròyìn ara rẹ̀ ànábì rẹ̀ sì ròyìn rẹ̀ ajé ó wa nítorí wọn fi ròyìn ara rẹ̀ tànàbì fi ròyìn rẹ̀ kò sáàyè fún rubbish pé mo fẹ́ kí ọlọ́ kí wọ ebi ṣé ọkọ̀ gbàgbọ́ olówó kan lọ fẹ́ kì tó ni ọwọ́ fẹ́ kí àwa mùsùlùmí nìkan la mọ̀ròyìn allah tọrọ sọ fún anú alukur'an alukur'an yẹn nìkan ò sì lè yí padà adúpẹ́ fọlọ́ torí di ilé ìjọba. فإنهم قد اقتدوا بالمصطفى àwọn ahlùsùnà nípa àwọn àròyìn ọlọ́run àwọn wo àwòkọ́ṣe ànábì ni o sallallahu alaihi wasallam àwọn ò lẹ́nu méjì tàǹtẹ̀ ń wá àwòkọ́ṣe tálẹ̀ yín wá òkọ́ sí ẹ sọ ò bàbá lè máa mú àbí tálẹ̀ wí ànábì ọ̀dà kòburú ẹ rí pé ẹ lè sọ dáadáa ànábì bàbá lè máa mú náà lè dànù sá tí ó fi kó yín dà sínú agbọn olódò tágbàrá ó fi wá gbé yín lọ so àwọn alùsùnà wọn wá òkọ́ sí anybody àfànàbì torí ẹ ló ṣe jẹ́ pé nínú súnà ẹni rí pé àwọn èèyàn tó wá pín pé ẹ súnà ṣéwù báyìí là ń tẹ̀lé súnà ṣéwù báyìí là ń tẹ̀lé súnà ṣéwù báyìí là a'udhu billahi minash shaitan. tẹ́ bá ti rí káwọn alùsúnà ṣe báyẹn orí wọn ti dàrú nù. sìtáni sìtáni nínú àwọn olùmọ̀ tó bá wà lórí súnà ìní súnà sọ pé kẹ́ mú gbogbo wọn náà lẹ́ẹ̀mọ̀ gbọ́rọ̀ wọn tí wọn bá ti takutọ́ lọ́n tí wọn takuta náà gbogbo ẹ̀ fi ṣàǹfààní tẹ nǹkan yàtọ̀ níbẹ̀ ni nǹkan ti yá ọ̀gbọ́n ti tọ̀rí kọ́tù dàníyà àmọ́ lórí ìlànà fẹ́yìntọ́tù Ibrahimiyya ẹ̀sẹ̀ mọ́ Ibrahimiyya Ibrahim nyà àwọn àǹtọ̀ríkọ̀ táwọn ọba wa máa tẹ̀lé àwọn oní Ibrahimi ọmọ wa wò wọn pẹ̀lú ojú àìkánikún àìfèyànpèyàn ẹ̀yin ò sí lójú ọ̀nà fẹ́ẹ́tọ̀ gbogbo wọn ti já níyìn náà nífa ni wọn ń parọ́ mọ́ lòun náà sì gbérọ́ kalẹ̀ fún wa tọ àwọn kan ti dé wọn ni ẹ bó tilẹ̀ jẹ́ pé Ibrahimi yà náà làwọn ń tẹ̀lé àwọn tó ti tẹ̀lé bàbá adékiní kan àwọn kókó àwọn tẹ̀lé bàbá eléyìí àwọn gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kálukú ọ̀wà pín yẹlẹyẹlẹ wọn pín rádaràda tó bẹ́ẹ̀ ni nítorí náà ní kí gbogbo wọn máa yẹlẹyẹlẹ ẹ̀rí alùsùnà gbogbo wọn wọn dà bí òṣùṣù ni wọn yẹlẹyẹlẹ níbi ọlọ torí kò ní sínú pé àwọn ṣéwù abáyé náà ṣéwù kọ mo rí kí la fẹ́ fi níbikíbi láyé bẹ́ẹ̀ sì máa gbọ́ ẹgbọ́n sọ ìlànà ànábì mu nítorí máa sọ pé àwọn náà àwọn náà àwọn náà ti fi yé wa ànábì sọ ìlànà ànábì lélẹ́yìí kí ni tó tó kù nígbà tí Malik rahimahullah تزكي كل يؤخذ من قوله ويرد إلا صاحب هذا القبر gbogbo oníkálukú ẹni tá a lè gbà ó lè wà nú ọ̀rọ̀ rẹ̀ níta sì lè dàlù láyà ó lè wà nú ọ̀rọ̀ rẹ̀ àfànàbì ti ń bẹnu sàárè gbogbo nítorí bá sọ wù wá kó wà á gbọ́dọ̀ tẹ̀lé náà ni ìmáàmù Shafi'i òun náà sọ̀rọ̀ ìmáàmù Abu Hanifa òun náà wérò ahmed ibn hanbal oní àwérò ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kálukú ló gbólóhùn tiẹ̀ àmọ́ tuma rẹ̀ kan náà. torí ahlus àwọn ò lẹ́ni méjì sẹ́wọ́n ohun èsì ẹgbẹ́ káàkiri ẹ ẹ tí a kan lágbájá nígbà tó wá kú ọmọ rẹ̀ wá gbà nígbà tó ọmọ rẹ̀ gbà tó náà kú ọmọ ọmọ gbà láti èsè pé bóyá ìsìnà àtànù ni táwọn akọ ẹnìkan la ẹnìkan ni pro nínú súnà náà a'udhu billahi minash shaitani rajim torí ìdílé adúpẹ́ fọlọ́ o torí tí ọlọ́run bá ọba fìyàn mànà báyìí náà fìyàn ń bẹ lórí rádaràda yóò tún máa dáàbò bo rádaràda náà ọlọ́run tí ò ṣètò abẹ́ fún torí àlùsùn nàta ni wọ́n wà òkọ́ṣe anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí rẹ̀ ìwọ náà tọba àti pera rẹ̀ ní alùsùnà ọmọ kọsí rẹ̀ lódodo ni kìí ṣe ti múnáfìkì o kìí ṣe tójú ayé o kìí ṣe kí tọ́mọ̀ sì ṣe pé ńgbà táwọn ọ̀rẹ́ mi gbogbo wọn ti ṣe kí ni à ń tara rẹ̀ nìyẹn o ọmọ tẹ̀lé lódodo because ibi tọ́lọ̀ ó ti dán owó pọ̀ ibi tọ́lọ̀ ó ti dán owó pọ̀ tó bá yẹ kó ń tẹ̀lé lódodo wàá ṣàṣeyege tó o bá tẹ̀lé lódodo àṣírí rẹ̀ ọ̀padà tú náà pípé lé ìmùnáfìkì ni kò sí súnà irọ́ lásán wàláhì àìmọye lọ́lọ́run ti tú àṣírí wọn láàyè nítorí pé wọ́n fẹ́ ta àwọn mùsùlùmí àwọn tí wọ́n ń ṣe súnà jẹ ipa wọn wà pẹ̀lú wọn nǹkan kan náà làwọn jọ ń ṣe yóò padà wá hàn títí wọn ìsàlùsùn títí. ọjọ́ òní tá a nù àwọn kan ọláì tó yẹ kí wọ́n ti wọ́n ti ṣe fáwọn èèyàn ti wọn fi súnà pọ̀ wọn ò sí lórí súnà kan tẹ̀lé ìtumọ̀ sí pé ojú ọ̀nà súnà clear àmì èèyàn ti ń tọ̀ àwọn òkú pọ̀ bá wọn làwọn torí pé fẹ́ẹ́ nu wọn ni wọ́n fẹ́ ṣe àwọn ń wò pé súnà máa káyàn àwọn sì fẹ́ sápá bó ṣe wà wọn táwọn bá sọ pé súnà làwọn máa tẹ̀lé nǹkan yẹn ò ní lọ bó ṣe wà wọn hmm, kí súnà ọkọ múra rẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń sọ lónìí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń sọ lónìí tẹ́ máa ń bá wọn sọ wọ́n lè farabalẹ̀ kí wọ́n ṣe bí ìgbà táwọn ń gbọ́ ṣùgbọ́n tinú wọn ni wọ́n padà sí ó dàbí ìgbà tó ṣe pé àlùjẹ́ náà wọ́n fẹ́ẹ́ nú náà wà gbàtà wa ti mọ̀ pé gbogbo ojú ọ̀nà tó lè gbé ni wàlìjánà ni òsì sísí wọ́n ti ti pa àfojú ọ̀nà tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ìdínú tó jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire kò gbọ́dọ̀ fi ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam gbà pààrọ̀ ẹ̀dá kúta lẹ ní náà gan a lè fojú ọ̀nà tiẹ̀ ti pààrọ̀ tànàbí tani Amadu Tijani àbí Jilani Abdul Qadir àbí bàdáwí àbí rìfáì ha a'udhu billahi minash shaitani rajim ọlọ́run dákun má ṣì wá lọ́nà so nítorí délé yìí gbogbo ẹni tó fẹ́ ṣoríire ọ̀nà wà ń sisi ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ tó lè yà òun kú lẹ́yìn àwọn alábàásí òun ọ̀fẹ́ tó lè yà òun kú lẹ́yìn àwọn ọ̀rẹ́ òun nítawọn sì ti jọ gbà ní pé àwọn ò ní ṣe súnà nítawọn jọ gbà ní pé àwọn sọ̀rọ̀ àwọn dòkítà àdìgbòlù fún lọsíwájú súnà bó wàá lò nìkan sì wàá gba súnà tó wọn ní di mùnáfìkì lójú àwọn táwọn jọ ń kọwọ ọrìn táwọn jọ jẹ abatara wọn jẹ àwa dúpẹ́ fọlọ àwọn ahlu súnà ànábì wọn ń tẹ̀lé àwọn bàbá bàbá kan bá fẹ́ bínú pé ẹ gbọ́rọ̀ sáwọn lẹ́nu ẹ tẹ̀lé tàbọ bá fẹ́ bínú bínú má bínú lásán. lọ kẹnu gbòkun kó o mú kó o yó súnà nábì làwa ń tẹ̀lé sallallahu wa wa àwọn ọmọ kan náà sọ pé ẹ kan bẹ ọba ti yí nǹkan mi padà ìwọ lọ mọrí ibú tó ń gbé ká súnà tànábì làwa ń nítorí pé ànábì sọ ọ sọ pé yóò máa ṣiṣẹ́ ayé ọ̀tàn ọ̀rọ̀ pé ọmọ pé wọ́n ní orí actually ọ̀gbádùn torí di eléyìí báyìí àwọn ń tẹ̀lé tà nàbì ní ó wù ọ́ àbí kò wù ọ́. Hmm. ẹnì kan sọ pé ẹ láwọn yẹn gbogbo ọ̀nà ni ó di wọn ọ̀nà jẹ ọ̀nà mú àwa náà kì í lówó àwa náà kì í pé sí fún wa tí ò àwa náà ń fowó àmọ́ àwọ̀ fowó rádaràda àfowó orí ibú eléyìí tẹ̀ ń rí ndí pẹ̀ ń bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ èló ga lówó náà tó fi wá wọ́ sí pé kọ tẹ̀sìn Islam kọ táǹpà dànù torí kò lè bá àpawó fò owó àdánù eléyìí tó ṣe pé Benin tún kó bọ́ lójoojúmọ́ ẹgbàgbàgbà ẹ̀ yó ó kó ibi bá wọn àbí ó ibi bá wọn ó kó ibi bá wọn náà ìṣòro owó fòyún làwọn wá torí di eléyìí báyìí owó tí wàá gbẹ̀sìn lọ́dọ̀ wa owó tí gba súnà dànù lọ́wọ́ wa á nídìí ẹ̀ torí di eléyìí súnà nàbì sallallahu alaihi lálù súnà ń súnà òsì pólísì méjì súnà tà nàbì ya ní nǹkan ya títí gbogbo àwọn ọ̀daràn gbogbo àwọn ẹni tí ó súnà náà náà làwọn náà kò sí àwọn náà sọ pé súnà náà làwọn náà sí kódà àwọn tí ń takò súnà gan tọjọ ta rẹ gidi ẹ̀rí tí wọ́n tún máa ṣàdúà nígbà tí wọ́n máa ti ń jẹ́ súnà wọ́n máa sọ pé ọlọ́run ọba ó gbé súnà ànábì gba ọ̀pá náà dẹ́gbọ́ rẹ ẹgbọ́rọ̀ ọlọ́run sì gbàdúà àwọn wá jẹ́ pé ńgbà tọ́lọ́run gbàdúà tán wọ́n sápò ní ọkọ̀ ju omi àárín àárín agbámilásíwá torí di eléyìí àwọn wa wò pé mo a gbà wọlé à ọlọ́run lù ẹ̀yin náà fún ìfẹ́ náà ń ṣàdúrà pé kọ́lọ́ gbé súnà ànábì ká kọ́ pa iná adẹ́bọ rẹ ẹ̀yin adẹ́bọ náà iná kú adúpẹ́ fọlọ́ torí di eléyìí báyìí tẹ́ ń ọba gbogbo aláǹgbá nìsín àwọn náà lè mí díẹ̀ díẹ̀ torí pé adúrú àwọn tí ọba máa wá láǹgbá ká wọn ọba pọ̀ ju títí lọ àbí wọn kéré wọn ọba gbogbo nǹkan lè bá máa lé aláǹgbá ká ṣáà dúpẹ́ fọlọ́ bákan náà àwọn olóńgbò àwọn náà ráyé gbé gbogbo olóńgbò àtọ́ sọ sínú agbada títí tí ó di èdú lẹ́ẹ̀kan náà àwọn olóńgbò náà tún sinmi díẹ̀ gbogbo ẹyẹ ilé tí wọ́n lú ẹ̀jẹ̀ rẹ̀ àwọn náà tún sinmi díẹ̀ abẹfẹlẹ tí wọn fi ń gbé àwọn èèyàn gbẹrẹ àwọn náà tún sinmi díẹ̀ so ńgbà tọ́lọ́ wọn bá gba súnà láàyè adúpẹ́ fọlọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo aláǹgbá ni wọ́n padà ní insha allah gbogbo abẹfẹlẹ tí wọn fi ń sára wọn láàkì gbogbo ẹ̀ ní ò sinmi insha allah ta'ala pẹ̀lú ògbó ọlọ́run nítorí pé ojú wa lọ pẹ́ sí kò jìnnà lọ́dọ̀ sunna tànàbì ni wọ́n wá àwòkọ́sí àwọn ọ̀wà àwòkọ́sí ẹni pọ̀jì kí ló dé wọ́n nítorí pé àwọn àyòkù á lè sa àṣìṣe ká tún máa jiyàn lórí àṣìṣe ká tún gbẹ́ wulẹ̀ lórí àṣìṣe pé dáadáa náà ta ni sẹ́ẹ̀ ìgbà tó sì jẹ́ pọ́nlọ́ wọn bọ̀ sọ àwa níbi ká má ṣàṣìṣe yàtọ̀ sànàbì sallallahu alaihi wasallam fa huwa al-ma'sum òun lẹni tọ́lọ̀ ti sọ níbi pípọ́ ṣàṣìṣe. torí ẹ gbogbo ń dáná mi bá ṣe á wá àwòkọ́sí rẹ̀ ń bẹ̀ àló ní ẹnìkan tún mí tí ì bá ti sá alukur'an torí ẹrù ń bà kí súnà ọmọ dàpọ̀ mọ́ alukur'an ní bẹ̀rẹ̀ àmọ́ abdullahi ibn amr ibn al-aas gbogbo tí mo bá sọ lọ́rọ̀ tí ìtún máa kọ́ lẹ̀ wa ṣé tinubu bá dùn àti ní inú mi dùn àbínú ń bí mi gbogbo tí mo bá sọ máa kọ́ lẹ̀ nítorí pé àtìgbà tí inú bí mi àtìgbà tí inú mi ń dùn ìní sọ kankan àyàfi ntọ́lọ́wọ́n bá ní kí n sọ. sẹ́bẹ̀ là wa tinú bá bí wa wọ́n máa wọ pé a àti bàbá yìí torí pé àwọn akpọ́rùntù ni wa àmọ́ anabi sallallahu alaihi wasallam abadan ìdí nu tó fi jẹ́ pé anabi ò fìlú kan lẹ̀ ipò ní kẹ́ ẹ máa wà wò kọ́ sí i kò sì sọ pé àwọn èèyàn kan ní àwọn ni ẹ máa tẹ̀lé ṣùgbọ́n sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di ẹ̀wọ̀n kó khulafa'i ar-rashidin gan kò sọ pé àwọn gangan èèyàn wọn sunna wọn torí pé sunna wọn ò lè takùtà nabi Muhammad sallallahu alayhi ó sọ pé taraktu fikum ma in tamassaktum bihi lan tadillu ba'di kitab Allahi wa sunnati mo ti fi nǹkan kálẹ̀ fún yín tó kí tẹ bá dì mọ́ ẹ̀ ní sínà lẹ́yìn mi alukur'an àti sunna torí àdúpẹ́ fọlọ́ àdúpẹ́ fọlọ́ ìgbà tí ẹnìkan tí wọ́n fẹ́ bá a ṣe àtúnṣe láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ tájọ láwọ̀ tí wọ́n wá ń bá a sọ̀rọ̀ pé ọlọ́run gẹ ẹlẹ́dàá wa nínú alukur'an bẹ́ẹ̀ bá kó obìnrin lẹ̀ ó ní lànà tó ní ká tẹ̀lé ó ní bẹ́ẹ̀ni kọ́ ọmọ ká òfin Saudi kan sóun létí á alukur'an ni lòfin Saudi subhanallah ó seni ó seni léèmà táwọn èèyàn bá ti máa ń pẹ́ ìsìn wàhálà ìtẹ́ máa gbọ́ yọ̀mọ̀ ìyá yín lẹ́nu àwa wọ́nà àwọ́nà ni wọ́n gbọ́dọ̀ mú wa sí ṣẹ̀ríà kó wa túbà wọ́n á mú wa bàtà mú wa tí mo á ní hàn ah, ọ̀sẹ̀ kódà àti wọn kí tí mo bá rí ọ ọgbọ ètè tí kún gbọ́ tó fi di ọgbọ ọjọ́ náà ọ̀sẹ̀ kọ́kọ́ túbà náà ah mo ṣe bí mo ti lọ túbà lọ́dọ̀ bàbá tí bàbá yẹn lọ sí àbí ọlọ ọkọ túbà òfin yìí tọ́ lọ́ọ̀ni ó ní òfin mímá à ń gbé lu òyìnbó à ń gbé amẹ́ríkà kọ́sọ́ ikọ́sọ́ ó màláìkà kí lọ́ọ́ já mọ́ wọn èyí àgbẹ̀ lamẹ́ríkà sẹ́mà bẹ́ẹ̀ sẹ́mà pé gọ́tà tiwọn kò sí pọ̀tọ̀pọ̀tọ̀ ń bẹ̀ sá mílíkì lèèyàn máa bá ń bẹ̀ sá kí á ní kí lọ jámú torí pé mo ti lọ lóyìnbó torí di eléyìí báyìí ó túbà lọ sọ́dọ̀ Ọlọ́run alukur'an kódà àwọn kèfèrí tẹ̀gbẹ́lu wọn wọ́n sọ pé divine law torí pé ó unchangeable unremovable untouchable àfi tí yẹn bá fẹ́ gbiná. akramakumullah tí Saudi bá lò wọ́n tẹ̀lé alukurani lónìí wọ́n lé sunna má lónìí kò kó fàtẹ́yìn bá alukurani kò bá sunna nítorí pé ti sọ tẹ́lẹ̀ náà pé wọ́n fi nǹkan fún yín ní ìtòsí bá dì mú ní sọnù mi onáà ní kíni àti àwọn èèyàn máa yí táwọn èèyàn kan máa láwọn ò ṣe tọlọ́run mọ́ sọ wá yí tọlọ́run padà ni tó ń torí ẹ̀ dákun má bàa wà lọ ṣẹ̀ríà ẹ̀sìn Islam alukur'an àti sunna má lọ mọ́ pófin Saudi ahudubila àfi tó o bá fẹ́ kèfèrí o àfi tó o bá fẹ́ kèfèrí torí délé àwọn alùsùnà akọrọmọkọmọgbọ sànàbì náà máa ń tẹ̀lé wọn ò sì ṣetán láti fi ti ẹnìkan gba pààrọ̀ pẹ̀lú sànàbì who eh, whosoever he may pretend to be ẹnìkan ò lè gàǹgà títí kálùsùn náà wá fi ṣe pààrọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni náà wallahi àdúpẹ́ fọlọ́ àwọn ń tẹ̀lé tà ànábì sallallahu alaihi wasallam wọ́n pa ànábì ní al nítorí pé ẹni tọ́lọ́ wọn bá sàlẹ̀ sàní Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run máa ń sẹ́sà àwọn aránṣẹ́ fúnra ara rẹ̀ láti náà àwọn màláíkà àti láti àárín àwọn èèyàn ọlọ́run ló wa sahbihi wọ́n sì máa ń tẹ̀lé lánàá àwọn sàhábà anábì sallallahu alaihi wa sallam faqna' biha wọn náà jẹ́lé yìí ọtẹ ọlọ́run jẹ́kẹ́lé wọn náà lọ́rùn ẹni tó bá ní ọ̀nà tà anábì ọtẹ lójú ọ̀nà tà nàbì ẹjẹ́ àjọ tẹ wà lọ́rùn wà káfà ó tó ó tó jù bẹ́ẹ̀ lọ. eléyìí jẹ́ níta fẹ́ kọ́ lónìí. eléyìí fi hàn wá pé ìròyìn ọlọ́run tó fi ròyìn ara rẹ̀ kò lè gba àyípadà kò lè gba dínkù kò lè gba kíkún ọ̀ràn àyàn ni ká gbàgbọ́ ọ̀ràn àyàn ni ká fẹsẹ̀ wọn rinlẹ̀ a gbọ́dọ̀ gbé wọn lọ bọ́pọlọ wa. káwọn afọpọlọ gbà kan káwọn afọpọlọ tì kan dànù níṣẹ ni ọjà yìí pé ntọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wà hàn ọkọjá níta lè gbé fọpọlọ pé kọ́ o yiri rẹ̀ ọba ẹlẹ́dàá wa ẹ̀rọ orúkọ tó dára jù àtàwọn àròyìn rẹ tó ga jù kó fún wa ní tó péye nínú wa kó fi kó fi ta wá lọ rẹ kó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ ọlọ́mọ pọ̀rọ̀ tí wàá dàsá ìdá ọlọ́run ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí gbígbọ́ ọlọ́run ọba wọn gbọ́ yóò máa lékún sí ní gbogbo ìgbà lójoojúmọ́ ọlọ́run ọba kò ṣe dáadáa fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Aleykum salaam. ẹnìkan yìí ká máa bá wọn sọ torí pé ibi yẹn ti wá ọdọ àwọn kiri yóò ní ara àánú gbà ara àánú gbà àwọn kiri yóò ní irú yẹn ti wá so àwọn ọmọ sọ yìí pé à ń bẹ ọba kó à ń bẹ ọlọ́run ọba kó ṣàánú wa bẹ́ẹ̀ lẹ́yìn ní káwọ́ máa wí wọ́n rí i pé dè wá yàtọ̀ síta o náà wọ́n lè kó sọ. níbo ló ti níbo ni germany ti jókòó lọ níbo ni. láyà wo ló ti wá àjọ̀dí. tó ń torí pé jámíù yẹn ìgbà táwọn wò tán fi kọ jámíù ìlànà ní pé jámíù ó máa túmọ̀ sí jùmọ̀á jámíù títúmọ̀ tó túmọ̀ sí jùmọ̀á yẹn ni wọ́n máa fi sọ àwọn sọ àmọ́ pé ń bẹ́ẹ̀ ní orúkọ ọlọ́run àmọ́ nínú orúkọ ọlọ́run bẹ́ẹ̀ náà ni èwo ló tún sọ ali nínú orúkọ ọlọ́ọ̀ni wàlẹ́kìn núùr tó wọn bá fi alif ọ̀làm ti ké so kọlọ anúùr tontoro ẹ̀ǹgbà tó náà sọ pé ọlọ́ọ̀hún núùrù sàmáwáàtì wọ̀l ọ̀f bẹ́ẹ̀ ṣùgbọ́n tí yóò bá di orúkọ ọlọ́ọ̀ yóò jẹ́ anúùr torí ọmọ abdul núùr. ṣé máa pẹ nìkan nínú rùdí tó ń fálì kọ aláàmù kò sí wàhálà náà ni ali ali tí yóò bá ti sọ̀rọ̀ tí yóò bá ti alifu aláàmù ẹ̀ kì í lọ tí alifu aláàmù bá ti wọ ọbẹ̀ ó ti dọ̀rọ̀ kọ lọ alàlí wọ̀wọ́ làlí jẹ̀lù kẹbìrì torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú rẹ ni tí wọ́n pè ní ali ali ibn abi talib níjọ́ lẹ gbọ́ fún pé láíláí. torí àlè yẹn wọ́n ti jàrádà rẹ̀ kúrò níbi àlìfọ̀lá ó ti mú kúrò lórúkọ lọ ilé ìjẹba. ní ìgbà tí ìmọ̀ ń sàdúrà àyàfi òdiwọ̀n níta fi dá lèmáàmù lóhùn tí lèmáàmù bá pè wá lọ síbi kásádùá أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم بعد تنيا هنا ترى فريجي نودو الله ألا فريجي نتيتو ما كاين تبقى أستغفر الله وتتوب أبو رسول الله لماذا؟ wọ́n nítorí pé ìdájọ́ ìjókòó tí lè máa mú jókòó yẹn láàrin kótóbà méjèèjì ìdájọ́ rẹ̀ nídájọ́ kótóbà nítorí kíni wọ́n nítorí pé ìjókòó yẹn máa ń kúrú jọjọ kìí gùn rárá so ìgbà tó ti wá kúrò bí ìgbà tá a jókòó láàrin kótóbà lọ́jọ́ torúfin ṣẹ̀ríà sọ pé al-qalilu mulhaqun bil gbogbo ń tó bá ti kéré ìdájọ́ rẹ̀ ni pé kò sí torí rẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ láàrin kútúbà méjèèjì àfi tó wá pé ìmáàmù yẹn òun náà ló instruct yín pé kẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ náà sọfún báyìí náà. gbogbo ọ̀tọ̀ ajé yẹn òòṣà kan ni ó sì yé gbogbo Yorùbá òòṣà ni tó ní í ṣe pẹ̀lú owó. ó sì ní í ṣe pẹ̀lú káràkátà torí ẹ̀ náà sì máa ń sọ pé ẹ kú ọrọ̀ ajé ajé òbúgbàjẹ ajé ọ̀wà ajé òdi nígbà tó fò bá ṣẹlẹ̀ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó o kò sani ó sì ń bẹ láwọn ìlú kan náà àwọn ìlú Yorùbá dòní tó pé òòṣà ajé ni wọ́n ń bọ títí dòní yìí báyìí so kìí sì ṣe nǹkan tí kò yí ọmọ yorùbá kó sà ní gbogbo ọmọ yorùbá lọ́mọ ló sà àjẹ so eléyìí jẹ bó ti ṣe jẹ ọ̀tọ̀ kí mùsùlùmí ọmọ bá wọn sọ torí ẹ̀ náà la sọ pé irú àdúgbò yìí tí wọ́n ní bàbá kan lọ sọ lókì àwọ ìnagijẹ rẹ̀ pé ṣàánú ajé ẹ̀yẹ́ máa hmm. pé bá pápá abẹ́dẹ̀ kótó di pé àwọn eléyìí gan tají pé pápá abẹ́dẹ̀ ni là ń ti ń pàkíyèsí pé ẹ̀sán máa pé pápá abẹ́ẹ̀dẹ̀ nítorí pé ajé báwo ajé wò lọ́wọ́ àtẹ̀sán a'udhu billahi minash shaitani rajim ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà tẹ bá júwe títí tẹ pé pápá abẹ́ẹ̀dẹ̀ pápá abẹ́ẹ̀dẹ̀ tí ọ̀bá yé ẹlẹ́gbẹ́ táwọn kan tún pè ní ẹ̀sán náà náà jẹ́ bó ti ṣe. Àríkùsà ń hmm, tó dáa ní kí ẹ máa wòran because eh, bóòlù ayé náà ṣe dilẹ̀ tó tó jẹ́ pẹ́nu kẹfẹ́rí lẹ̀ sí fàdùà olùkọ́ ẹ̀ ń gẹ̀ẹ́tì ẹ̀ àwọn kẹfẹ́rí yẹn kẹfẹ́rí lẹ́yìn ẹnu òfò tí ń gbé ká àdúrà wo ló fẹ́ ṣe fún taari tó ń torí de eléyìí àdúrà kèfèrí gbogbo ẹ̀ àánú náà ni wa ma du'a'ul kafirina illa fi dalal àánú nínú gbogbo àdúrà àwọn kèfèrí tó tó wá sọ pé ọlọ́run ṣe kínní kan kò dénú wèrè nítorí wọ́n gbàgbọ́ tí ń sin ló kà tó náà kà ń ṣe kamufláàgì pé bóyá kò lè sàmì náà ni ó bó ti ṣe jẹ́jà náà. Aleyküm selam. Ṣé àdúrà? Ọjọ́ Jumá. Àsìkò gbígbàdúrà tí wọ́n ní lọ́jọ́ lẹ́yìn sọ̀látù jùmọ̀ lẹ́yìn sọ̀látù làásù ó wà fún ẹni tí ó bá tó bá jókòó tí ń retí sọ̀látù tí wọ́n kẹ́ mi pé mo ń retí sọ̀látù ni mo fi jókòó yẹn torí pé dáná fi sọ ni pé tí ń ṣe sọ̀látù àìsí ṣe sọ̀látù lẹ́yìn àásù tòṣùgbọ́n fi sọ pé gbogbo ẹni tí bá ń dóde sọ̀látù ìdájọ́ kó ti wà nù sọ̀látù náà kò sí tó burúkú ẹ máa bẹ lọ́nbẹ lẹ́yìn àṣù àmọ́ ẹ má pọ̀ ọmọ àjọ kó yà àwùjọ kẹfì á dábìdì àkànlẹ̀ tí a ti fẹ́ máa ti la ilaha illallah la ilaha illallah bídì àdéhùn. tó torí ẹ ẹ̀yàn sọ pé kálukú kọ́ máa bẹ lọ kálukú kọ́ máa bẹ lọ ẹ má dàálẹ̀ níjàmá náà. Aleykum salaam. Àwọn ìlú wa ń àwọn ìlú ọ̀gbọ́n láti lè dé ní sí tí àti máa ń lo tí àṣàrà ìṣe àmúlò kí ni ìdájọ́ ṣé agbẹ̀bí yẹn lọ pa nítorí ẹni tó gbé lọ náà wọ́n mọ̀ náà tó ṣe rí nù ẹni tó gbé yẹn lọ bí tí wọ́n ti mọ̀ pé ní tírítì dáadáa tí kò fi dé wọ́n mọ̀ so ẹni tí ó sì já pààyàn náà wọ́n mú so lábẹ́ òfin wọ́n lè sọ pé wọ́n ti jọ mú lẹ́ni tó ti jẹ́ pọ́dọ̀ rẹ̀ wọ́n gbé wá lẹ́yìn náà ìjọba gbọ́dọ̀ wà very strict àwọn ò tí ì ríru rẹ̀ nàìjíríà yìí so àwọn ìjọba wa wọn ò máa ń ṣe tọ́tọ́ akékọ̀tà èèyàn ń kú dànù lórí òfò níbí báyìí so ó yẹ kí ìjọba kó lámòjútó lórí sálẹ́ni tó dá léwòsàn lẹ̀ sọtọ, kírú rẹ̀ ọ̀dà alẹ́ àbí ọ̀tọ̀ ọ̀pọ̀ àìmọye ni wọ́n ń gbé lọ àwọn ilé ìwòsàn láàyè tó yẹ kó kù wọn ń gbé jáde tó sì dáa bẹ́ẹ̀ ẹ̀mí ò sì láàrùn especially náà ní ìsẹ́ nìkan tún lóyún yóò fẹ́ mà àwọn gbé lọ sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tàbí maternity ni ah! wọ́n lọ máa lo agbolé lórí wọ́n máa lo agbolé lórí wọ́n bá kú wọ́n tètè wọ jáde lóru so ó sì ṣeni láàánú fọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí wọn gbọ́ lọ́n gbọ́ wàláì wọn gbọ́ lọ́n gbọ́ pọ̀ jù nínú wa ẹ̀rí pé nìsín wọn ní màmá kan wà ọlọ́run bò láṣìírí ètò pé ọlọ́run bò láṣìírí wọn lọ́jọ́ kan ti wà láàrin ọ̀sẹ̀ ní rẹ̀ sílẹ̀ bá ti wá máa kó tó wọ́n ní ṣọ́ọ̀ṣì kan bẹ́ẹ̀ ń sálẹ̀ ń bí kan wọ́n ní wàhálà yọ kọ́kọ́ lọ rẹ̀ yóò sì yọ ìgòrí pamọ́ sínú báàgì rẹ̀ wọ́n ní wọ́n á yọ ọsẹ ọkọ̀ òtí mà wọ́n á ní bó ah, ẹ sọ fọ́kọ rẹ̀ ni wọ́n lọ jẹ́ pé káfíìrì ní bọ́ gbé àwùjọ bíi láti ní ṣètọ́nù irú rẹ̀ ní ti tó bá lóyún tó mọ̀ bá wá àbọ̀ máa wá yọ wà kọ̀ wá ó lè ní ṣọ́ọ̀ṣì ni wọ́n gbọ́n lọ tẹ́ bá lẹ́mìí òun lò torí kọ́sítọ́mù àwọn yìí náà bá ní lọ́kàn jẹ́ irú islam wo lọ́pọ̀lọpọ̀ ń ṣe náà rí àwọn nǹkan tó jẹ́ pé tí wọ́n bá ń fún yẹn ròyìn pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí níbi ọgọ́rùn-ún ọdún sẹ́yìn yóò máa yà yẹn lẹ́nu ni wọ́n á ń ṣe láyé tá a wà báyìí nǹkan ìbànújẹ́ yẹn kò fọ yẹ kó máa ṣẹlẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ń doubt islam wọ́n ṣe èméjì gbà sọ́nà ń bẹ́ẹ̀ bí àbí òtí ẹ̀ sọ́nà ń bẹ́ẹ̀ torí òtí ẹ̀ yá wọn. a'udhu billahi minash shaitani rajim ìdí nu tó fi jẹ́ pé àwọn olórí ibú tó ń lọ bá ná àwọn ọmọ wa wò pé èyí ti wà lórí àmì àfi kẹ́yìn náà kẹ́ wá gba Manuel kẹ́ gba Jacob alẹ́ nìkan wọ́n ní ara èèyàn rẹ̀ ọ̀yá ó wá lọ gbé rẹ́fúrẹ́ẹ̀nì kan wá kíkọ́ máa ṣàdúrà fún èèyàn tára rẹ̀ ọ̀sìpìtì ń bẹ́ẹ̀ lẹ̀ gbé lọ èlò lẹ́nà wọn á tẹ aláàárẹ̀ sílé wọn á ní kí rẹ́fúrẹ́ǹì ọmọ wa ṣàdúrà kó fi gbádùn àwọn ọmọ wọn wá gbọ́ ìsìláàmù yé tiwọn àwọn ọmọ wọn sọ pé wọlé léyìí bàbá ọlọ́run ló ní ìwòsàn ṣé àwọn òdì kèfèrí nítorí pààrẹ̀ ṣe wá ní bàbá bá tún dàárọ̀ fún wọn wèrè jẹ́ lọ́gbàá àwọn èèyàn tó kú òun kù ibẹ̀ ni wọ́n bá kú ní kù là bá jayé èèyàn ń ṣàdúrà fún ìyá rẹ̀ tí ọ̀gá dùn ọ̀dà gbogbo ẹ̀rọ tí ọlọ́run pàdúrà lẹ́nu ẹnìkan ni á gbogbo àdúgbò bá tún pele wọn lórí gbẹ́njọ́ tó ti lọ gbẹ̀sìn kèké ẹ̀sìn ẹ̀sìn alákatakítí làwọn ò ti gbádùn mọ́ torí tọ́lọ̀ ẹni tó yẹ ká ń nà ń kòkókò ọ ayọ̀ pàṣán sí mi irú rẹ̀ pọ̀ láwùjọ Yorùbá yìí ẹ lọ sàlọ àlàyé lọ tó àlọ àlàyé ṣe yálà tọ irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí ẹ̀sìn islam ń pariwo ọ̀rẹ́ ní dálò ọ̀pọ̀ àìmáyé nínú àwọn ìjọ náà ń ṣe mùsùlùmí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ náà àjí àjá afẹ́dé maka afẹ́dé gbáàsì ẹ̀sìn islam tọ́pọ̀lọpọ̀ ṣe mùnáfíkì lásán ikú sì ń bẹ arí tí ikú ń pa àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan láàrin wa ṣébí náà ni ọkàn sígbà tá a bá wá dán láwọn pé ah qala rabbi irji'un ah, wọ́n lọ́n ẹ dá mi a'malu kí n lè ṣe dáadáa tí n ṣe tẹ́lẹ̀ ṣé dá bàbá wa o tóbi wá jẹ́ ìrọ̀ ẹja àwọn tẹ́ bá mọ̀ pé wọ ẹ máa bá wọn sọ̀rọ̀ wọn fetí pàlàbà tí wọ́n ń gbọ́ yóò dò tọ́mọ wọn lọ tí ẹ̀ bá ti kú tiẹ̀ ti bà tiẹ̀ ti bà ọ̀pọ̀ àìmọye ni wọ́n sin lónìí tó ń ti gẹ́ẹ̀tì pé ìyá ni ọjọ́ tí ó máa bá wàhálà yìí díjọ́ gbẹ̀ndàlùkìyà níjọ́ làwọn àmà tí ó dé ẹlòmíní sì ti lò ju ẹgbẹ̀rún mẹ́rin márùn ọdún lọ lábẹ́lẹ̀ nínú yà ṣé kéèyàn sì kúkú lónù kẹ́kọ̀ọ́ péyàn ibi tó kó gbogbo àwọn ọ̀rẹ́ tí mú ní sórí ibú àní rí wọn mọ́ èèyàn ló kù tí ọmọ dára rẹ̀ rí ẹ̀ta ni orí ibú táwọn èèyàn bá ká tá ń tanra wọn jẹ èèyàn ń lọ sọ́ọ̀tì ń lọ sórí ibú apèpèpèpè ó ṣe tí wọ́n lé ó lòun ò ní gbọ́ wọ́n tó wá tún wá jẹ́ mùsùlùmí wọ́n náà tún sọ̀rọ̀ àrẹ dára sọ́ọ̀tì nǹkan dọ̀ọ́lá mu nù ti ti pétíkẹ́tì jà á nàmà wáyé orí ìdẹ́lẹ́yìn àǹbùkátà kàtà jù ú. Ambukata kàtàjì ẹ̀wọ̀n àwọn èèyàn ti ń sátẹ́sìn ọlọ́run láwùjọ wa wọ́n sì wọ́n ń sáré lọ sí ṣọ́ọ̀ṣì mùsùlùmí tí wọ́n bí mùsùlùmí fa ó ṣeni ní kàyéfì wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yorùbá èsì ìlú ìlàsàn ó gbolú àwọn yorùbá yẹn wọn ka islam kún kankan wọn kà kún kankan afẹ́fẹ́ yẹyẹ àfi ayé wọn fẹ́ múnú islam wọn bá sì mú ṣọ́ọ̀ṣì wọn gbà lọ kọlọ́n dá kọ́kọ́ sànù wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa